ẹgbẹ́ mátà ẹgbẹ́ mátà ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé eh, mátà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa ń yọ ní ọ̀tún lọ́dọọdún tó bá ń ṣe ayẹyẹ àjọ̀dún ti ẹgbẹ́ wọn tá a bá wò dáadáa àwọn ọmọ ẹgbẹ́ tí à ń sọ yìí ọmọ ọlọ́run takuntakun ni wọ́n àti pé pàápàá wọ́n mọ rírì ọlọ́run nínú ayé wọn nínú ìdílé wọn kọ̀ọ̀kan àti pàápàá nínú ẹgbẹ́ wọn wọ́n wá jókòó wọ́n wá ròjìnà pé ah mi tòótọ́ ó yẹ káwọn fi ọpẹ́ fún ọlọ́run ọ̀gá ògo ó yá ẹ ẹ jókòó ẹ jẹ́ ká máa bẹ́ tòbọ̀ kẹ́yìn náà máa wo àrà ọlọ́run nínú ayé wọn lẹ́yọ orúkọ tèmi ni Fowóṣadé Adéfẹ̀nwá ọmọ onílẹ̀ ọmọ ọmọ onílẹ̀ àtẹ̀jẹ́jẹ́ ajẹjílé bàbá mi àtẹ gírígírí ọmọ olóyìn mi tí mi ò ní fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn náà ni wọ́n ṣe ń bẹ ó yẹ jẹ́ jókòó ẹ bá a kà lọ. ẹ jẹ́ ká gbé ọlá orí ọpẹ́ yìí ọpẹ́ oníwàásù mi ò tó pè yín lórúkọ bàbá wa nínú olúwa senior apostle adé akíndé member of king david association ọpẹ́ oníwàásù wáyé. ọpẹ́ ilé ìsìnkà ẹgbẹ́ yàrá. ẹgbẹ́ tó dára ni tẹ́ ẹ bá ń gbọ́ bàbá wa mùsùlùmí lẹ́sùn làṣẹ bàbá wa ló dẹ́gbẹ́ sílẹ̀ òun ni ẹgbẹ́ kejì sí bàbá mọ́sẹ̀ dáre ní ẹgbẹ́ obìnrin wọ́n dáṣẹ́ nineteen twenty six ni bàbá wa ti dẹ́gbẹ́ sílẹ̀ ẹgbẹ́ náà sàn káàkiri ṣùgbọ́n ní òjò koro lónìí gbogbo ọmọ wa kóra jọ wọ́n ń ṣàjọdún kínní ti ẹgbẹ́ mata. wọ́n ní ẹgbẹ́ mata yìí wọ́n ní bàbá wa tó ti di olóògbé àmọ́ tíṣẹ́ ìránṣẹ́ wọn sì ń fọhùn síbẹ̀ ìyẹn náà ni Mósè Orímọládé wọ́n ní àwọn ni wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ àti pàápàá ẹgbẹ́ mọ́tà tí à ń sọ yìí ó jẹ́ ẹgbẹ́ kejì nínú ẹgbẹ́ obìnrin tí bàbá Mósè Orímọládé tí wọ́n dá sílẹ̀ ẹ wò àwọn èèyàn lóhun tòótọ́ bí wọ́n bá tilẹ̀ kú Ọlọ́run nínú ayé wọn kò ní kú títí láláì màmá wa ó yá kí ni nǹkan tẹ́ fẹ́ sọ ohun tí mo fẹ́ sọ lónìí wípé ẹgbẹ́ mátà ó jẹ́ ẹgbẹ́ mátà jẹ́ nǹkan máa ń ṣoore. reason why. mi ò mọ. àwọn tó bá bí lásìkò àwẹ̀ wọn ò ní sanra ẹ bá ṣe jọ èmi lára díẹ̀ o. àjọgbẹ́ ni náà. ẹ̀yọ́ olólùfẹ́ mi èmi sanra o. àjọgbẹ́ ni. nù àdìtú jésù èmi sanra. ó yá kí làwa ṣe gan bílẹ̀ ni. ok ẹm lẹ́ni àwa ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ mátà tí wọ́n ń ṣe àjọ̀dún ọdún kan ẹgbẹ́ wọn lẹ́ni àwọn obìnrin rere àwọn mátà. àwọn mọ́dà gangan àwọn tó ń pè ní mọ́mì. àwọn obìnrin tó ń jẹ́ mọ́mì tó ń pè ní ìyá. obìnrin yàtọ̀ sí obìnrin o àwọn tó ń ṣe nǹkan kan lé ní àdémọ́dà ọ sí obìnrin ni wọ́n. mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ òun ló jẹ́ kí n wà ní bílẹ̀nì today is my birthday I have to be at home ṣùgbọ́n nítorí mátà mo mo take a compulsory láti wà níbí lẹ́nì. okay before we proceed further Let me just take this time to wish you happy birthday. Okay, let me sing for you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, uncle. Happy birthday to you. Ṣé funny? Èmi no ọ̀la lèmi ẹ̀yin twenty eight, èmi twenty nine. Happy birthday to you, sir. Ẹ̀mí á ṣe púpọ̀ lórúkọ Jésù. yẹ kọrin fún wa bẹ́ẹ̀ ṣe máa ń kọ́ fún Dr. Ebenezer Obey ẹ kọ́ fún wa. Uh, Dr. Ebenezer Obey nítòótọ́ is a gospel music is a gospel musician and a juju musician but I have my own song as well which I love so much his name is Yahweh your name is Yahweh. You are the miracle working God. Your name is Yahweh. Senior Apostle Dr. J.O. Dada, Chairman Ojokoro Province. Bàbá nínú Olúwa, kí ni nǹkan tí ẹ lè sọ nípa ẹgbẹ́ MATA? Ẹgbẹ́ MATA jẹ́ ẹgbẹ́ pàtàkì nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Sẹ́ráfù. Ẹgbẹ́ MATA jẹ́ ẹgbẹ́ tí Baba wa mú Sọ̀rọ̀máyé dá kalẹ̀ nígbà tí wọ́n wà láyé nínú àwọn ẹgbẹ́ tó sí ní ọ̀nù ẹgbẹ́ ìtànà Kérúbù àti Sẹ́ráfù ní worldwide. Nǹkan tí mo lè sọ nípa ẹgbẹ́ MATA ni pé MATA jẹ́ ẹgbẹ́ ńlá mátà yìí nínú bíbélì la rí pé òun ló ń ṣe jésù ní àlejò ló máa sọ olúwa mi kí lẹ fẹ́ jẹ olúwa mi kí lẹ fẹ́ mu tó bá pé jésù ní àǹfààní àti jẹ́ pé ẹni tó ń fẹ́yàwó tó ń bímọ ńgbà tó wá sílé ayé ni mátà yìí gangan ni ò bá gbé ní ìyàwó ṣẹlẹ bá ti bá ayé jẹ wọn ní bá pé jésù kìrìsì wá jẹ tó ń fẹ́yàwó ó kè yẹn ni pé mátà yẹn ohun bí ìgbà tó ṣé òkè ṣé kí n sọ pé ó ń ṣe sí jésù. ẹ ó ṣe sí jésù àwọn àfiṣẹ́ yẹn rán olúwa. wọ́n ní wọn ò fiṣẹ́ yẹn rán olúwa àwọn ohun gbogbo yẹ ọlọ́run o ọlọ́run orí inú mi rè rọ́kàn mi o ẹ wọ́n ní sista Martha kó máa ń tọ́jú jésù wọ́n ní ìfọ́tọ́ pé jésù kristi ó fẹ́ fẹ́ yàwó ni wọ́n ní sista Martha gangan ni broda jésù kristi olúwa wa ni wọn ò bá fẹ́.